orin rẹ̀ ti gbé sórin pẹ̀lú orin Zlatan Ibrahimovic Zlatan Ibrahimovic tí ó pè ní this year máa fẹ́ gbé yín padà sọ́dọ̀ big beautiful big beautiful tiny baby tẹ́lá wẹ́ don take it personal I just wanna show you love tẹ́lá dẹ̀ tún gbọ́ bóyá kéèsì o lélẹ́lẹ́ tẹ́lá tún gbọ́ sugar daddy <laughs> lollipopi <laughs> ẹ ti máa mọ̀ wípé tẹ́ni makanaki tẹ́ni makanaki owó kan là ń ṣe kí ni là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ kíkan lórúkọ orin tó tún ṣẹ̀ṣẹ̀ gbé jáde wàwà píṣú píṣú píṣú Power Rangers ni àkọ́rí orin yẹn kí ló ṣẹlẹ̀ nínú Power Rangers kíkan ní Power Rangers ẹ ká lọ jó sí orin yẹn ó yá ìgan ni gbẹ́sẹ̀ wípé kí ni ó yẹ so-so on point in fact tí tẹ́lì bá ti gbé orin jáde ó yẹ kẹ́ ti mọ̀ wípé kí ni ẹ̀sìkàdàbẹ́ẹ́ra ni ó ṣe kí ni ó ta yẹ́rìyẹ́rìyẹ́rì gan ni àwọn tẹ̀síwájú fún orin méjì ká tó máa ṣe kí ni ká tó máa ká ẹsẹ̀ ètò nílẹ̀ hmm. mi ò fẹ́ wà pàṣẹ àrárá àti rárá mo sọ wípé nígbà tí mo wà nílé oh my god so so much song request níbo ni mo fẹ́ fẹ́ mu but eléyìí ló pẹrẹgẹjẹ jù to ten tó bá ní pé orin pọ̀ táwọn èèyàn mú wọ́n mú sídíkìú Ghana must go I'm so sorry sídíkìú Ghana must go a máa tó twenty nínú song request tí mo gbà nílé ẹ jẹ́ ká lọ gbọ́ sídíkìú Ghana must go all we want. fẹ́rẹ̀ pẹ́ gbádùn orin tí mo jù sí láti ọwọ́ sídíkìú tí a pè ní Ghana must go orin tó pọ̀ wá sí ọ̀ṣẹ́ òun ni DJ Neptune tẹ́ bá gbọ́ ike o ike orin tuntun ti jáde o ẹja tuntun ṣe kíni ó ti bú wọnú ẹ̀ torí pé kíni òjòrò lọ́pọ̀ súnkàn láti ọwọ́ DJ Neptune sagolo feature ó feature D'banj àti Flash orin ó ṣe kíni ó yá ìgan ó lálẹ́ gírírì ẹ kọ́ lọ gbọ́ orin yẹn à ń bọ̀. orin tí mo fún yẹn láti ọwọ́ DJ Neptune DJ tó ṣe kíni tó àwọn point tí mo ṣe kíni tí mo fọ́ fún ètò wa yáyì tẹ́rẹrẹ atẹ́rẹrẹ káyà yín wá àmọ́ a kì í ṣe ọlọ́run lórí facebook at orisun tv lórí twitter orisun tv lórí instagram at orisun tv tábẹ́ kọ́ntìn lórí instagram at youtube olúbùsọ̀lá in fact my pictures are there everything wà mẹ́ta máa ṣe kí ni kẹ́ máa love ẹ̀ gan ni máa sọ fún internet ẹ̀ mo ní ìjọyà tá à ń ṣe yìí ó wà very very non-stopping ká fi ìjọ àyè ká fi tẹ̀lé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ bye.